lọ́dún 1953 làdá àjọ Federal Institute of Industrial Research Oṣòdì tá à ń pè ní FIRO sílẹ̀ látìgbà náà ni FIRO ti ń ṣe àwọn iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ wíwá ọ̀nà àbáyọ àti ṣíṣe àwárí àwọn ọ̀nà tuntun láti máyédẹrùn fáwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà a gbọ́dọ̀ jẹ́ kí gbogbo ọmọ nàìjíríà iléeṣẹ́ kéékèèké àtàwọn iléeṣẹ́ tó pawọ́lé wọn pẹ̀lú gbogbo àwọn àwùjọ àgbáyé ní àǹfààní sáwọn ohun amáyédẹrùn yìí nípasẹ̀ àkànṣe ètò tá a mọ̀ sí Fero House èyí jẹ́ reality show àkọ́kọ́ lórí amóhùnmáwòrán ní áfíríkà tó ní í ṣe pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ iléeṣẹ́ lashawn links limited ló ṣagbátẹrù ètò yìí fún àlàyé lórí bí ẹ ṣe lè kópa ẹ kàn sí wa lórí www.firohouse.tv tàbí kẹ́ ẹ pè zero eight one eight seven three five five seven four five ètò Firo House látọwọ́ la sean lins ó mú ìmọ̀ ìjìnlẹ̀ ìgbàlódé Nàìjíríà wá sójúde rẹ.